إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقف الوضع أتريك أتي قيران فون النبي ومحمد gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ra wa wọlá kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ó dàbí pé màá dàgrẹ́sì díẹ̀ lónìí yẹn ni pé ibi tí mò ń bá lọ ó dàbí pé màá rọra dáwọ́ bẹ̀ dúró tó ti bá ní kí n pa méjèèjì papọ̀ ó lè rọrùn yẹn ni pé kí n mú tọ́pìkì tí n bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó wá mú ọ̀rọ̀ sọ ó lè má fẹ́ gbáyé àsìkò yìí mo ibi tí mo ra sọ̀rọ̀ parí ọ̀rọ̀ sí níjẹ̀ ìjọ wípé àsìkò oríláńlá náà ni a wà tí a máa bọ́ tí mo sọ kalẹ̀ níjẹ̀ ìjọ tó a ti wà ní àsìkò náà yẹn ni pé láti ìgbà tí oṣù ìdọ̀lẹ́ṣẹ́gbìyà tó ti lé ní oṣù ojú ọ̀run tó ti lé ìgbà náà ni a ti wà nínú àsìkò láńlá náà so tó ṣe pé anabi sallallahu alayhi wa sallam ó ṣe wá ní ojú kòkòrò ń bẹ pé á ah, ẹni tó bá ríṣẹ́ olóore ṣe níbẹ̀ o á ah, so yóò dùn mọ́ lọ́wọ́ ọba gan ju gbogbo ọjọ́ tí èèyàn máa ń ṣiṣẹ́ olóore lọ. so gbogbo iṣẹ́ rí kí èèyàn bá mọ̀ lásìkò yìí náà ni kí wọ́n máa ṣe so awẹ iṣẹ́ olóore ni so ìké Quran iṣẹ́ olóore ni ìtẹ̀pípọ̀ iṣẹ́ olóore ni ṣe sàárà iṣẹ́ olóore ni so Ànábì sallallahu alayhi wa sallam ànábì inú sahih bukhari ànábì sallallahu alaihi wasallam ní pé ma min ayyamin al'amalu fihi al'amalu salihu fihi ahabbu ila Allah min hadhihi al-ayyam al-ashara al-awwal min shahri dhul hijja ànábì ní kò sí àwọn ọjọ́ ayé kan tó ṣe pé tíyẹn bá iṣẹ́ rí mẹ́tí mọ́ ń dùn mọ́lọ́ tó tú àsìkò tá a wà yìí wọ́n ní tó bá lọ sí jihadi ńkọ́ tó lọ jagun ànábì ní bẹ́ẹ̀ ni kò tó kò tó àfẹn tó bá lójú ogun tó ṣe pé gbogbo tó mú lójú ogun yẹn àtẹ̀mí rẹ̀ àti dúkìá tó kó lọ kò rí nǹkan kan mú dé mọ́ bẹ́ẹ̀ òfin náà lè tó dùn mọ́lẹ̀ ju iṣẹ́ tí yẹn bá ṣe nínú oṣù yìí lọ tó àmọ́ èyí tí ó jẹ́ kókó nínú oṣù yìí òun náà ni siyamu yawmu Arafa kágbàwẹ̀ níjọ́ Arafa tó wà nínú ìlànà Nabi sallallahu alaihi wasallam tó ṣe pé Nabi sallallahu alaihi wasallam ṣé wá ní ojú kòkòrò rẹ̀ ìgbẹ́ tó bá gbàwọ̀ yẹn aládàlálà ń bẹ́ńbẹ́ o ọlọ́wọ́n bọ́ pa ẹ̀ṣẹ̀ rẹ fún irú ẹni yẹn anabi sallallahu alaihi wasallam ní pé man sama yawma arafa ahtatu biha yani ahtatu biha an yukaffira Allahu anhu ma yani sanatan wa sanatan ma ba'dahu aw sanatan qablahu aw sanatan ba'dahu tẹ́ntì aw kama qala sallallahu alaihi wasallam anabi dẹ́n tó bá gbàwẹ̀ ní ọjọ́ arafa ìgbà òun ràn kan pọ́ lọ́run yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ fẹ́ nìyẹn ẹ̀ṣẹ̀ tó ti ṣe lọ́dún tó kọjá àti èyí tó tún ṣe tí ó ń bọ̀ wá ìyẹn ni pípẹ́ tó bá jìnà sí ìṣe ẹ̀bọ pẹ̀lú ọlọ́run ọba tó àwẹ̀ yìí ó ṣe kókó gan ní ọjọ́ arọ́fà kí gbogbo wa ni ká gbìyànjú náà ni kí a gba àwẹ̀ yẹn tó dáni pé ọjọ́ monday náà ni ọjọ́ yẹn bọ́ sí kọlọmọṣà sí ní ọ̀rọ̀ fún gbogbo wa tó dàpọ̀ àwọn nǹkan tó jẹ́ súnà nàbìsọ̀ lọ́sọ̀lọ́m tí yẹn máa ń ṣe lélẹ́yìí ẹ̀rẹ̀ àwẹ̀ tó jáwẹ̀ súnà náà lélẹ́yìí ṣẹ́wádìí ní ọjọ́ arọ́fà yẹn tó láti ìgbà tí wọ́n ti di ìrọ̀lẹ́ ọjọ́ arọ́fà náà ni tí òòrùn ti wọ̀ ni a tún ti ní àwọn iṣẹ́ míì tó jẹ́ iṣẹ́ tó special ní ọ̀nà ìgbà súnmọ́ lọ́wọ́ ọba ní ní ká mọ̀ ṣe àkàr Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd lóyún tá nẹ́bí ní ká mọ̀ ṣe nìyẹn ń kálukú sì máa dá tiẹ̀ ṣe ni kì í ṣe pálọ̀ lè kójọ síbi kankan wípé afẹ́kójọ àwọn ṣe àdúrà àràfá kò sí àràfá special prayer gbogbo ẹni tó bá dárú ilé ìkalẹ̀ wàláhì ọ̀fẹ́ tán yìí jẹ ni ọ̀fẹ́ tán yìí jẹ ni kò sí ní jẹ́ àràfá special prayer so special prayer yẹn náà ni àtikárò tánà bí fún wọn kálukú sì máa dá tiẹ̀ ṣe ni kálukú máa dá tiẹ̀ ṣe ni kẹ́nìkan wá ló fẹ́ gádà ẹnìkan máa bọ̀ wá àbí ẹ̀yìn ìjọ àràfá yẹn ẹ̀yìn afẹ́ ṣe àìsàn kò sí àìsàn kankan níjọ́ yẹn kò sí àìsàn níjọ́ òun níjọ́ àràfà tó ní òru àràfà náà òru bí ọdún kò sí òru àràfà kò sí àìsàn kankan tó wà ń bẹ o tó bá wà nẹ́bí sallallahu alaihi wasallam kúkú ṣàlàyé rẹ̀ fún wa ló kúkú ṣàlàyé rẹ̀ fún wa sórí wọ́tọ́ ẹ má bínú tó gbọ́ òdodo kó ṣe rí gangan náà ní ṣàlàyé fún òun tìrẹ́lómi ti ń bẹ níbi wọ́n ti wọ́n ti kéjì àwọn oríṣiríṣi prógráàmù kalẹ̀ níjọ́ àràfà hmm. wọ́n sọ bí tó bá ti rẹ́rìí orí yìí tó jẹ́ àwẹ̀ là ń sọ fún ọ yìí nìkan gbogbo alájọ lọ́jọ́ lọ́nà fún yóò kọ́ tájọ mú hadith yẹn jáde pé òun rẹ̀ níbo ni wọ́n ti rí ìtọ̀hún kojọ ọ̀hún àìsàn tó ní káwọn èèyàn máa wá ṣe irun bó ló ti rí ìlú tó ń lọ lè ń lù ún nínú mọ́sálásí ọlọ́run àti ní gbogbo tó bá ti ń lù ún àti ọgbẹ́ ọyá àsàlátù làwọn lè ń ṣe níbo lẹ ti rí so gbogbo eléyìí kò sínú ìlànà Nabi sallallahu alaihi wasallam kí wọ́n gbàwẹ̀ níjọ́ yẹn so everybody ló ti lè gbàwẹ̀ wọn so kí. Okay ọlọ́run kó gba ìbádàn náà lọ́wọ́ wa tó lẹ́yìn ìgbà yẹn nínú iṣẹ́ tó tún wà nínú oṣù yìí òun náà ni lílọ sí ẹ̀ǹdì ẹ̀ǹdì yìí ó ṣe pàtàkì gan ọ̀la ìkọ́dà ó fẹ́ dọ́nà yàn tán torí súnà tó wájìbà náà ni súnà tó jẹ́ dandan kí ló fi jẹ́ súnà tó jẹ́ dandan òun náà nínú àdìsá Nabi sallallahu alaihi wasallam Ummu Salama ó ní amarana Rasulullahi sallallahu alaihi wasallam ó ní ànábì sallallahu alaihi wasallam ló pa wá láṣẹ àmárọ̀ náà àṣẹ ànábì pa wá yan nukhrija pé ká mú jáde ànìsá àdìsẹ́ ọmọ àtìyà ni ó ní àmárọ̀ náà sallallahu alaihi wasallam ànábì pa wá láṣẹ an nukhrija fil fitr wal adha al awatiq àwọn obìnrin tó ti dàgbà àtàwọn tó jọmọ kéékèèké wal hiyad àtàwọn tó ń ṣe haidi gan oníkàkó wọn jáde àwọn tí wọ́n jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹlẹ́ha zawatul khudur anábì ní akógun wọn jáde níjọ yẹn òkè gbogbo wọn wá nífa amẹ́lẹ̀ ṣèyàdọ̀ ṣe eré àwọn tó máa ń ṣe haidi gan fọyà ìṣẹ̀zẹ́lẹ̀ ní mọ́sọ́lá káwọn kan jìnnà síbi tá a ti ń kírun ní káwọn bá wa kírun kan lọ dúnú mọ́tò àbí kan dún láàyè kan so káwọn náà kan rí oore kan rí àlùbáríkà ọjọ́ yìí so n ká níbi sọ̀lọ̀ sọ́lá mo sọ fún wa nìyẹn so tá a bá fẹ́ lọ sí ẹ̀ẹ́dì yìí ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé ká wẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ́ ìwẹ̀ jẹ́nàbà yẹn àmá níyàn wa ni pé ìwẹ̀ ìdì ni tó bá kan náà ká wọ aṣọ tó mọ́ àwọn tá a bá ní tuntun òun ti ẹ̀dá jù sẹ́ni tí o bá ní tuntun kó wọ aṣọ tó mọ́ lẹ́yìn náà tí o bá kí o lo perfume nínú ọjọ́ yìí ní ọkùnrin ọ̀dà bẹ́ẹ̀ àwọn obìnrin káwọn náà lọ pẹ̀lú ìmúra ẹ̀sìn wọn tó máa ń mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tó yẹ pé dandan gbọ́dọ̀ lò kódà ní hadith mọ́ nǹka yìí ẹnìkan bí ànábì pé ihdana laysa laha jilbabun ẹnìkan wa tó yẹ pé kọ̀ wá ní jilbabu ńkọ́ ó ní la yakunu laha jilbab tí ò ní jilbabu ńkọ́ ànábì ní bitulbisuha ukhtuha min jilbabiha kẹ́nìkan ya ya ní jilbabu nínú pé obìnrin yìí jáde àbí kó ní jilbabu lára àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú eid ọdún léyà yòó náà ni kíyàn má jẹun lọ tó kíyàn mẹ́nu dání torí ní ọdún ilé àwẹ̀ Ànábì sallallahu alaihi wasallam a máa jẹun kó tó lọ tòbí ìmọ̀ bùkọ́lù tó ìṣòro bàbá bà rẹ̀ nù pé ní ọdún àwẹ̀ Ànábì máa ń jẹun lọ tó mọ̀ rẹ̀ ni pé ní ọdún léyà mọ̀fún mọ̀kálàfà rẹ̀ pé kèé kèé jẹun lọ ìṣesí yẹn yàtọ̀ ni wọ́n fi sọ títí inú àwẹ̀ fún wa báwọn tó bá kan náà wá rí àwọn sàhábà Ànábì sallallahu alaihi tó kọ́ wọ́n ṣàlàyé pé anabi sallallahu alaihi wasallam kìí jẹ kama kìí jẹun lọ sí ẹ̀yìn títí tó bá dé náà ni ìmọ̀ ìjẹun bùrẹ́dà oníkànnì anabi sallallahu alaihi wasallam yakhruju yawm al-fitri hatta yut'im wa yawm an-nahr la ya'kul hatta yarji' tó àdìsí ń bẹnu Tirmidhi tó àmì ní àdìsí da'if ni àmọ́ tòun tó ṣẹlẹ̀ ni pé tó clear ni pé àwọn sọ̀hábà àdìsí tí wọ́n tó jẹ́ sọ̀hí iléyá táwọn bá dé làwọn tó wá jẹun ọmọ tó bá rí pé kò bá wọn lára mu o kì í ṣe pé dandan ni o tó kí yẹn lọ yéèdì yẹn dandan ni ó pàtàkì gan ó pàtàkì gan so mùsùlùmí àgbọ́dọ̀ má lọ sí àyìndì so àfẹn tó bá jẹ ẹni tí ó rẹ̀ tó bá kan náà lára pé yẹn lọ sí àyìndì òun náà ni ó da kíyìn òun rìn lọ kí n sì máa fi tàkàbẹ́rọ̀ ṣẹ̀kú àti láti bẹ̀rẹ̀ tàkàbẹ́rọ̀ láti alẹ́ tí òun bá ti wọ̀ so àwọn àmọ́ àṣẹ tàkàbẹ́rọ̀ yẹn Allahu akbar Allahu akbar ilaha illallah Allahu akbar wa so a máa ṣe a máa ṣe tí tí tàbí lọ sí ẹ̀yìn tí tábà tó dé ẹ̀yìn dì náà so a máa ṣe títí tí ìmáàmù òfin dúnkálukọ́ mọ́ dá tiẹ̀ ṣe ni o títí tí ìmáàmù bá ti dé sọ àdàdúró wọn fi kírun tó bá ti kírun táwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ ní ọdún ọdún iléyà so wọ́n wá ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ iléyà so eléyìí náà ni lànà nàbì sallallahu alaihi wasallam kí wá ṣe pé a máa ṣe ní jàmọ́ a máa pariwo ṣe nínú kálukọ́ mọ́ dá tiẹ̀ ṣe ni tó bá wọn sàhábà ṣe máa ń ṣe nìyẹn tó léyìí ní ìlànà nàbì sallallahu alaihi wa alihi wa sallam bákan náà tí wọn bá lọ sí ẹ̀ẹ́d ọ̀nà tí wọn bá gbà lọ kí wọn gbọ́nà bòmí dé inú súnà nàbì sallallahu alaihi wa sallam náà ni ọwà tó dẹ̀ da tí wọn bá lè rìn lọ sí ẹ̀ẹ́d tí ò bá ní níyàn lára nítorí gbogbo gbèsè tí wọn bá ti ń gbé so eléyìí ni ìlànà tí Ànábì sallallahu alaihi wa sallam tí ó Ah, yíò nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eid náà ní eléyìí nínú àwọn iṣẹ́ olóore tí a tó máa ń ṣe ní ọjọ́ yìí òun ní pẹ́lẹ́ ìgbà tá a bá ti darí eid tí wọ́n kéré eid tán kò túmọ̀ sí pé àfi kí ìmọ̀mù ọ̀pá ẹran tiẹ̀ tó kọ́pọ̀ ẹran rẹ̀ kọ́ náà bẹ́ sókè tán bá ti kán eid tán ìmọ̀mù tí ò bá lẹ́ran kọ́ so ìtumọ̀ rẹ̀ ni pé tí ìmọ̀mù bá ti ìmọ̀mù ti pẹran àbí wọn ò tí ì pẹran tó tán bá ti kírun ẹ̀yìn dì tán tó yẹn ti lẹ́tọ̀ àti lè pààyàn kódà nẹ́bí sọ pé ẹni tó bá ọmọ ẹni dábàá ṣá ọ̀dọ̀ ìyá tí ọ̀hún ẹni tó bá pààyàn tiẹ̀ kọ́bùlà ẹ̀yìn ẹnìyẹn tó pa ṣáájú ọdún ẹnìyẹn kò pẹran o kátó dípá kírun kọ́bùlà sọ́lá ẹnìyẹn ò pẹran ìjọ tẹ́nì kan bá nẹ́bí olóhùn ti pẹran kọ́bùlà sọ́lá síwájú kátó kírun nẹ́bí ni ṣáàtú ka ṣáàtú ni tó tó bá ní mi lọ lè pàmì sí pàmì tòun ti kọ òun ti pẹran kó tó di pọ́ lọ sí ẹ̀dì ọwọ́ àtọ́fẹ́ fún anabi anabi ni ọkàn pẹran jẹ lásán ni so bákan inú nǹkan tá a máa ń ṣe níjọ ìwọ̀n náà ni pé a máa ń pa ẹran so pípa ẹran kò míì pé n tí n sọ pé a máa ń pa ẹran kí ẹran là máa ń pa òyìn lè para nǹkan mi so kọ́ra nǹkan mi yẹn òun ni ó ní ọ̀làjú ọlọ́run ọba Azza wa Jal ó dìdí dárúkọ rẹ̀ nínú alukọ̀rọ̀ánù ni ọlọ́wọ́n bá oníwàlbùdnà ja'alnaha mansakan ní suratul hajj olúwa ní ṣe rí ja'alnaha lakum min sha'airillah olúwa ní walbùdnà àwọn rankumi ja'alnaha lakum min sha'airillah so àwòfin ọlọ́wọ́ àmì ọlọ́wọ́ lọ jẹ́ fún yín fiya khayrun lakum fiya khayrun orí wa ń bẹ̀ fún yín ọlọ́wọ́ ní fadhkurullaha alayha dárúkọ ọlọ́wọ́n bá sí nígbà tí wọ́n fẹ́ pa aṣọ wáàfì kẹ́ dàdúgbòlẹ̀ àbí kẹ́ kẹ́ kẹ́ ẹ̀nì kẹ́ kẹ́ kẹ́ gun kẹ́ pa wọ́n yíṣẹ́ wọ́n jẹ́ tìǹbù àti bá ti pátán tó fẹ́ gbé lílẹ̀ tọ́kúlù mìnìhà ẹ máa jẹ́ wọ́tọ̀ ìmù alqani'a ẹfẹ̀ ń tí kò béèrè ẹ fún wọn jẹ́ ń bẹ́ẹ̀ kẹ́ ti tọrẹ níjẹ́ báwọn wal mu'tarr àtẹ́ntó ṣe kó ń béèrè lọ́wọ́ yín ẹ fáwọn náà wọ́n tán jálá ló wá ní bá ṣe fi àwọn rànkúnmí ẹ̀rọ fún yín nìyẹn la'allakum tashkurun bóyá kẹba lè dúpẹ́ fáwọn ọlọ́wọ́n ọba ní suratul hajj àyà 36 lọ́wọ́n ti sọ̀rọ̀ rànkúnmí báyìí pé ara tí ẹmọ fi ń ṣe ìbáàdà ni tó tóbi jù tó bá kan náà lẹ́yìn rẹ̀ ló kan màálù anábì sallallahu alaihi wasallam náà wọ́n pa màálù lójú rẹ̀ àwọn sọ̀hábà ibn Abbas radiyallahu anhu ní àwọn ń bẹ nínú àjò pẹ̀lú anábì sallallahu níjọ́ kan ó ní ọdún wa dé fàtúrákà náà Eidul Adha ọdún wa bá àwọn nínú àjò ó ní wàdàbáhánà albaqara ó láwọn apabakọ́ra àwọn para nkúmi àwọn pa màlúù ó wá ní sábùrún lébàkọ́ra tì àwọn méje náà làwọn dì wọ́n màlúù kan àti sábùrún lẹ́ẹ̀bẹ̀lẹ̀ àwọn méje làwọn tó dì máa ra nkúmi náà so ó túmọ̀ sí pé ìyẹn méje nìsín tó bá ra màlúù nítọ́kàsí wọ́n kò ní pé kí n ò gbìyànjú kí n ò jẹ́ kí ọdún tó yẹ kó pé kó pé o rànkúnmi ẹni bá pa rànkúnmi ọkọ̀dọ̀ pé ọdún márùn ọdún márùn rẹ gbọdọ̀ pé pérépéré yóò ti fẹ́ wọ ọdún kẹfà so ẹni tí ó bá pa màálù ọdún méjì rẹ gbọdọ̀ pé yányán tó ti wọ ọdún kẹta ẹni tó bá pa àgbò ọdún kan rẹ gbọdọ̀ pé sọ̀rọ̀ afá kan lóṣù mẹ́fà àwọn kéèyàn fẹ́ ẹ̀tìyàtì kéèyàn fẹ́ ẹ̀tìyàtì ewúrẹ́ kó náà kó pọ́dún kan àgbò kó pé ọdún kan tòun náà ní tó fẹsẹ̀ mọ́lẹ̀ jù tó sì súnyàn jìnà sí ìṣàṣìṣe so eléyìí náà ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ sọ níbi ẹran tí a fẹ́ pa tó bá kan náà ẹran tí a fẹ́ pa a gbọ́dọ̀ sọ àwọn láìfí kọ́mọ jẹ ẹran tó gbẹ wọ́wọ́wọ́wọ́ ẹran burúkú tó ti gbẹ àbí ẹran tó ṣe pé ó ti kán lẹ́sẹ̀ àbí ẹsẹ̀ rẹ̀ mú kún àlùbáyìí náà ẹ̀rẹ̀ jù hà tí pé ẹsẹ̀ rẹ̀ ó kálukú ló kẹ́ anabi sallallahu alaihi wasallam tó ní ká tó mọ́ pa ẹran tó ṣe pé ojú rẹ ti fọ́ ká mọ́ pa kò da ogun ẹran tó bá ti tó bá ti jáde jẹ́ àbùkù ńláńlá láàrin ẹran tó kò da bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam bó ṣe para nkómi bẹ́ẹ̀ ló pa mọ̀lú bẹ́ẹ̀ ló tó pa àgbò ọ̀pá àgbò so zabaha anabi sallallahu alaihi wasallam amlahayni akranayni so ewúrẹ́ méjì àgbò tó yẹ pé ó ní àwọ̀ méjì yẹn ni pé wúdà méjì sì ń dán méjì sì ní ìwò anábì pa méjì tó bá kan náà anábì sallallahu alaihi wasallam kó tó pa ọ̀dá ẹran ọ̀dá anábì parí tó anábì parí tó gbogbo ọ̀rọ̀ nǹkan yìí náà ni a gbọ́dọ̀ mọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹran pípa tó bá kan náà ẹni tó bá pa ẹran ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó mọ ẹran pa tó kó ní nǹkan tó pẹ ẹni tó ra ẹran lẹ́lẹ́ pa nǹkan fúnra rẹ̀ kò sí ní tó burúkú ní kéèyàn bá òun pa ẹran àwọn tẹ́niyẹn bá ti jẹ́ni tí ọmọ pa dáadáa kò tó bu náà a wà fún àwọn èèyàn ní ẹran yẹn a kì í da jẹ kọlọrú sínú bámú ló kankan ibi ìmọ̀ràn ti kíní kan rí ọrọ kan tá a máa ń fà nínú ó yẹ ká tó ó yẹ nínú iléyà yìí náà tá a mọ̀ tó pé a kì í monetize jákà a kì í tọ́ dowó àyè ní ìsínà báyìí nínú ìsìn ẹ̀sọ́ fáwọn tán ní ká mọ fowó ṣe ipe tí a lè fowó ṣe léyà náà ẹ̀kọ́ pé instead tó fi mọ ẹran fifty thousand naira kẹ̀kan lọ lè fi ra mílíkì kó ra bọ́ǹfìtà kó wá pin fáwọn aláìní kọ́ mọ́ pẹ̀ràn mọ́ kí gbogbo èèyàn wá kí gbogbo èèyàn wọ́n ṣe bẹ́ẹ̀ kí gbogbo everybody ó ṣe bẹ́ẹ̀ kó kálukọ́ ṣe rí pé á pa gbogbo tí ń jẹ́ ṣẹ̀yọ́ra ẹ̀sìn ń táwọn tọ́ fún yín náà. torí tẹ̀ bá ń sọ kí mọ́tẹ́ àbí kan lọ síbì kan mọ́tẹ́ àbí kan lọ síbì kan ọ̀yà kí a rí ọ̀yà ẹ̀wú mọ́tẹ́ àbí tẹ́lẹ̀ iná kalẹ̀. anábì sallallahu alaihi wasallam tó ní a ṣe lélẹ̀ yìí tó ní a ṣe nínú ọdún àwẹ̀ òun ni pé ẹ fún àwọn èèyàn ní oúnjẹ ráìsì gbogbo tó bá jẹ́ nǹkan wóró tó ṣe wọ́n ẹ pé fáwọn èèyàn nínú ọdún àwẹ̀ ọdún tó kí wà ní ṣòro tiẹ̀ tó àwọn ní ẹ kí ẹ nínú ọdún àwẹ̀ ń àwọn àfáà kan ní kíní àwọn àfáà kan yá káwọn àfáà kan yìí náà kí ó yá o ẹ má wulẹ̀ já pẹran mọ́ o torí àwọn nídìí owó wàlá ṣé àwọn nídìí owó lẹ́wọ̀tọ́ ni àwọn èèyàn nídìí owó wàlá àwọn nídìí owó wọ́n nídìí tí wọ́n jẹ kí wà ní instead tí wà lọ lè máa fi ẹran fifty thousand tí mo ra màálù one fifty thousand ah jíǹbẹ̀ kan fi lọ lè fi ra ráìsì ráìsì kí n wá pin fáwọn èèyàn ẹ dákun ṣé ẹ̀sìn ọlọ́run ó ṣe mọ́ sí ní tọ́lọ́run fẹ́ ká ṣe láyé sá ṣe mọ́ tó iná là ń sọ fún wa pé wà khairul hadiyi hadiyu muhammadin sallallahu alayhi wa sallam bákan náà ittabi'u wa la tabtadi'u ẹ tẹ̀lé lánàá nàbí sallallahu alayhi wa sallam ẹ má máa dá ìdákúdá kalẹ̀ ẹ nílà ká ìfà wallahi ń lónìí mà wà tó dẹ́sìn rẹ̀ ní tó fẹ́ lóní ká ṣe kí ni ti yín tí a ní ẹ̀yin nílò rí ó mì pé ànábì ọmọ tó dá ọlọ́run ọmọ tó dá tó sùìtì fún wa nínú ọdún àwẹ̀ ẹ̀yin lẹ́yìn mà so ẹ ṣe bẹ́ẹ̀ nulẹ̀ yìí náà ẹ rí i pé níta bí mo rí i pé irọ́ ò ṣe é gbé lọ títí nù tọ̀ síwájú kí n tó fi ojú òpó kalẹ̀ mo kàn fẹ́ra lọ sáwọn ibì kan tí ọdún tábà ń ṣọdún báyìí tá à palẹ̀ mọ́ ọdún tá sọdún hmm. wàláì mùsùlùmí àmọ́ ń fi ọdún wá súnmọ́ lọ́wọ́n bá nífa àmọ́ fi ń gba aládàá ni sàmúlò ń ba nínú jẹ́ pé láwùjọ tiwa yìí ẹ̀ṣẹ̀ làwọn èèyàn máa ń fi ọdún ṣe àwọn mùsùlùmí ẹ̀ṣẹ̀ lámọ̀ fi ń ṣe bẹ́ẹ̀ sì nílé ládàá ló yẹ ká mọ̀ fún gbà ẹ mọ̀ wo ẹlòmíì ní sin gbogbo ọdún tó lọ láti gbogbo léyà ọdún tó lọ àbí láti inú àwẹ̀ ló ti dẹ́ṣẹ̀ yẹn káyìn attachmenti àwọn ọmọ rẹ̀ kò fàtachmenti sí wọn lórí gbogbo ọjọ́ ayé yòókù o tó bá dinú ọdún yóò lè fi attachmenti tá nẹ́bí sallallahu alaihi wasallam ní pé kò dáa ẹlòmíì ò di òwú gbùgbùjù sọmọ lórí nẹ́bí sallallahu alaihi wasallam Aisha radiyallahu anha ó ní la'anallahu alwasilata walmustawsila pé ìbínú ọlọ́yọ́ ọmọ bá gbogbo ẹni tó bá ń fi nǹkan kúnnù àtẹni tí ń bá yàn fi kùn tó àìwọ tó ń jẹ́ ìyàwó nídìrí náà tó pé ní ọdún yìí ó ti wà lọ́lẹ́ ó ti lọ́lẹ́ ọ̀dọ̀ ẹni ó kọ́ àwọn attachment wa bá mú má bàrọ̀ yàn ṣe mà ẹni tó bá lè bínú ordinary lè kó máa lọ́ lọ rẹ̀ tó mọ́ wá bínú ọlọ́wọ́n ọba lásìkò ọdún wọ́n tó ń ṣe náà wọ́n náà bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba wàláì kí n kíyèsí pé áá ah, tí ah, ṣètọ́ nìkan lè léyìí báyìí tó bá kan náà ẹ ti rí ẹ ti máa gbọ́ báyìí tó bá ti ń fún báyìí mọ̀ gbọ́ mọ̀ pèpè kí ẹ máa bọ̀ wá ìwà pàdé ìwà pàdé ọ̀bẹ súyà ìwà pàdé kíní kan àà torí ọlọ́wọ́ mùsùlùmí mọ̀ lọ́bẹ̀ o mọ̀ lọ́bẹ̀ o mọ̀ lọ́bẹ̀ tí wọ́n bá ti ń kọrin tí wọ́n bá ti ń láwọn fẹ́ jó bá ti láwọn fẹ́ lọ sí hòtẹ́ẹ̀lì kankan nínú ọdún mọ̀ bá wọn lọ́bẹ̀ o àti kò sí inú ọdún náà kọ̀ da inú ọdún náà wípé wàá burú jù torí tó wàá burú jù ni pé àwọn tó bá tó wá ń jẹ́ tó ara àwọn ọmọ kan náà àwọn yìí náà wọ́n tó ń wọn lọ lè wọ aṣọ bí àwọn ọmọ yíbò wọn wọ wọn kó gẹrun gàngàrà wọn bulo rẹ wọn làwọn fẹ́ kọrin hip hop inú ọdún subhanallah ẹ gbúdọ ilé yẹn mọ débẹ o mọ débẹ òní wọn lè ya fọ́tò rẹ yóò ayọ ọ méjì síta báyìí ní yọ yọ àwọn síta wọn làwọn kọrin hip hop mọ bá wọn débẹ o mọ bá wọn débẹ o wàláhì inú ọdún mọ bá wọn dé àtìgbà tí èsì inú ọdún inú ọdún wọn wà lè tó yà sí kò sí ìyẹn mọ súnmọ́ lọ́wọ́ bá ní tó bá kẹ́ni ẹlòmíì ni mo lọ lè ń jẹ ayé ní ọdún ìyá lọ́nà lè ń jẹ wọn o kọ́lẹ̀ ẹlòmíì yóò mú tó ikú ọ̀rọ̀ lè kó bara rẹ̀ yóò lágbẹ́ntì irú ilé yóò burú nínú ọdún bákan náà zina náà bóun náà ṣe máa ń pọ̀ ní ọdún nìyẹn táwọn èèyàn máa jáde káàkiri gba àwọn ọmọge ọ̀sọ́rọ̀ lọ́mọge wọn máa kiri kí wọn láwọn kiri ọdún lọ ọtọ́ bá lọ́mọ bó ti mọ̀ pé rìn rìn ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́jọ jáde o mọ́jọ jáde kó ló ń lọ mọ́jọ lọ ìwọ̀kọ́lọ́ kọ́mọ́ṣáṣánú fún wa. tó bákan náà ní àsìkò yìí so ah, táwọn onípa wọn fẹ́ ṣe ayẹyẹ ọdún bákan náà ẹ̀yin tẹ̀ máa ń fi ẹran jà ẹ̀bẹ̀rù ọlọ́wọ́n bá o ẹ̀bẹ̀rù ọlọ́run òbúrò àwọn nǹkan yìí ńtọ́lọ́wọ́n bọ̀ nífẹ̀ẹ́ sí ni tó kí á sì máa ṣe lọ́gbà kí ó ṣàánú fún wa tó kí á jẹ́ni tí yóò ṣe ọdún náà tó kí gbogbo àwọn aládá tó yẹ ká rí níbẹ̀ kó lọ́n kó yẹ ká rí tó kó láyé fún kún fún àtikáàrò máa dá sí fúnra rẹ̀ الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد فأتي أبني في ريالي ما كنت ياتكو 0810850371 So أمي ياتمي ولي نعم وعليكم السلام ورحمة الله أبا إيه، إيه، wọ́n mọ̀ ní kán monetize owó. Hmm, kán monetize owó wò kán monetize zaka zaka tó fi tèrè. ẹ̀yẹ náà ti sọ ṣéṣe hmm. ní àwẹ̀ yẹn táyà bá fẹ́ràn nínú àwẹ̀ hmm. wọ́n bá ẹgbẹ́ ìjọ fún abárin yẹn tó lọ́wọ́ lòun ò dá ni. ọlọ́run olóhùn ọgbà wọ̀ kò rán wa ń gbà òun. àkótó ah, tó burú bẹ́ẹ̀ ṣé dáa ó dáa báwọn bọ̀t káníkà ẹ mọ́ gbọ́ káwá ẹ mọ́ èlò èlò ẹ mọ́ sì mí gbọ́ bóyá tẹ̀ bá ń gbọ́ mi ńlẹ̀ bí mo ń try láti sọ ni pé àwọn yìí ń ní pé ká mọ̀ wulẹ̀ yọjá kà máa ṣẹ́ ń gbọ́ ntáwọn sọ ni pé ẹ mọ̀ yọjá kà máa owó ni ẹ máa fi ṣe jákà yín ntáwọn sọ nìyẹn so bóyá gbọ́n tí mò ń sọ yé dáadáa ni so kí wọ́n wá ní ẹ mọ̀ wulẹ̀ pẹran léyà mọ́ owó ni kẹ́ ẹ pín fáwọn èèyàn tí mò ń sọ nìyẹn ṣé ti yé báwọn so Allah àìlẹ naam. salaamaleykum náà mẹ́kàwọ̀. òṣìṣẹ́ ọ̀dọ́dà pé ẹ sọ nípa pé kí a máa jẹ pèsè ẹran léyà. bẹ́ẹ̀ni káì ẹ ṣeun gan. ẹ̀sán tó wá mẹ́mí owó kan ní ibi ìjọka àwọn ọdún owó òun dẹ̀ sú ọ̀ ṣé ẹ̀ lè gbà á bẹ́ẹ̀ni tó ẹran ojú ìjọ ọdún ìjọ kejì kẹta lọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó bá dá lójú tí kò ní lára tó kó dẹ̀ mọ̀ pé owó yìí a yóò wáyé lẹ́yìn ọdún tó yẹn lè gba gbèsè rẹ̀ bọ́ tó bá ń pò lè rí kí wọ́n gba gbèsè rẹ̀ o kódà ọ̀rọ̀ yẹn mo gbàgbé ní ọlọ́run ọlọ́run ṣàyẹn lẹ́sàn rẹ̀ iléyà kò kí ń ṣe dandan kódà iléyà pàtàkì tó ẹ̀yìn délé lọ iléyà ẹran pípa kò pàtàkì tó ẹ̀yìn délé lọ tó torí àwọn sọ̀hábà ń gbà míì gan ń yí pẹran wọ́n sì mọ̀ọ́mọ̀ wọ́n sì lówó lọ́wọ́ tó irú àbúmọ̀tọ́ ìdìlà ń sọ́ọ̀rì ó sọ báyìí ni ó ní wà ní la ọ̀dọ́ ṣe wà ní la mùsùlùm làálàá yẹ jìrọ̀ ní àná wà ṣètùmù àlàyé ó ní mo lówó lọ́wọ́ ìyìn ní pẹran ìyìn fẹ́ káwọn èèyàn sọ dígbẹ́ pọ́nrán ni ṣàǹfààní yẹn bó ṣe ń sọ̀rọ̀ lé yẹn fẹ́ rò pé so wọ́n wá ní kò rí báwọn kò rí báyẹn so ẹ̀ẹ́dì òun ni ó ṣe kókó náà. aleykum salaam. àbúrò mi láti ìpínlẹ̀. náà ẹ káwọ̀. dákun lọ́dọ̀ ìrìn pé ẹ̀yàn tó máa ń dún ẹ̀yẹ ní ìdíjú rẹ̀ pé kìnìún ẹ̀rọ àánú ìlà pẹ̀lú àti pé àwọn ọ̀dọ́gbà nígbà nìyí. ẹni tí wàá fi ṣe ẹ̀bùn fún ìyàkùnrin tó burú ń bẹ̀ àmọ́ pé dandan ni kọ́ gbà mí dúró tó yẹn ṣe dandan àmọ́ pé àtọ́wá ti pẹ́ràn tó á bùn ọdẹ tó kò tún tó burú ń bẹ̀ ọlọ́wàá ẹ̀dá. وعليكم السلام ورحمة الله وبركاته نعم الله ينعم علينا جميعا ìkànnà wá sí Ah. Ah, ẹni òun yẹn ni kìí ṣe dandan náà ni kìí ṣe kọ́nà èèyàn ni kìí ṣe dandan ó wà ní nǹkan tó dáa ni kéèyàn má gé kaná pẹ́ni tó bá fẹ́ pẹran ó wà ní nǹkan tó dáa tó dáa kìí ṣe pé dandan ni o so ẹni tí ọba ti ṣe tẹ̀lé tẹ̀lé kìí wíwá kọ̀ wá ní iléyà so bẹ́ẹ̀ náà ni kí nǹkan bá ṣe yẹn wíyẹn ní wound kìí tó bóyá yẹn wá ní iléyà ó gé kaná ọ̀nà tó wá di ní wound ẹ̀dàkùn ẹ̀sọ̀ nípa ẹran iléyà ẹran ọ̀dá hmm. ẹ ṣàlàyé ẹ̀rọ fún ẹran fún ọ̀dọ́. ànábì sọ lọ́wọ́ tó lọ́n pẹ̀yìn ọ̀dá ó parí ọ̀pọ̀ ẹran ọ̀dá rí èèyàn sì lè pa kí n tí ó burú mbẹ̀. so inshallah kọ́ àti abáfẹ́ pè sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine fata salomi ló ń dágbére pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta